ọba náà ni adá ọpẹ́ fún bákan náà atọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún òṣìṣẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam kí ìfẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá gbogbo àwọn sọhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ní ìlànà wọn ọlọ́ba subhanahu wa ta'ala inú al-Qur'an ń bá sọ̀rọ̀ oni máa lakum la tarjuna lillahi waqara kí ló dé fẹ́ bọ̀wọ̀ ọlọ́run kí ló dé fẹ́ kàtọ́ náà bá fún kí ló dé fẹ́ bọ̀wọ̀ òfin ọlọ́run tẹ́ kò fi ọlọ́run bá má ọ̀kọ́dé kọ́lá kọ́kùn àtọwárọ̀ ọba yín tó dá yín ní ìpele kan sí ìpele kan ọba tó dá yín lórí ìpele kan. tẹ bá kó bẹ́ẹ̀ tẹ́tù bọ́ sí orí ìpele mi ó látara ìsí tẹ́pẹ́lẹ́ ni à ń bẹ lẹ́ni tí ń bẹ tó wá kúrò rẹ̀ àtúndà láìsí padà àkọ́dé sọ̀lá kọkùn tó dáa pé ẹ lọ lórí ìpele kan dé kan àjẹ́ kankan àwọn ọmọ wa kọ́nà tó wá ní ká máa bẹ ọlọ́run wa قل هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ọmọ èèyàn rántí ni àwọn àsìkò kan tó ti lọ pẹ́pẹ́ kò jẹ́ kankan wọn lè pẹ́pẹ́ lágbájá rè dúgbà kò sí láyé àsìkò kanu téèjì kanu táǹtẹ̀ nígbà láti bàbá wa táà ti délé ayé sí tọ́nà bá sùpánà wa kọ́ alákòóso wa ní ká máa bẹ tó mú wa jáde ká tún dé séèjì mi sá ń bẹ nínú ilé ayé táwa yìí ọlọ́wọ́ sùpánà wa sọ aláǹsọ fún aláyè mi ọlọ́ni wọn bá wọn àkọ́rọ́jà fún mi bùkú ni ọmọ ha ti fún láàbà àlàmú nà ṣe à ọlọ́run mú yín jáde nínú àwọn màmá yín tẹ́ ẹ̀dá kan mọ̀ òyìnbó ẹni kálukú kò dé ń ṣẹlẹ̀ pè láàbá ń jọ náà òde bá lè pé ń dọ́kítọ́ kínní kan àbí pírọfẹ́sọ kínní kan àbí tẹ́lọ̀ ni àbí wẹ́dà ni àbí dírẹ́fà ni kò tẹ́ ń tọ́ lè pè lóko kankan tó bá pè wá bẹ́ẹ̀ hàn ká pè wá bẹ́ẹ̀ ní àbí mọ̀ yìí ọlọ́ni láti àlàmú nà ṣe àmọ̀ kankan láti lè tó sẹ́ẹ̀dì àmọ̀ kankan láti wá lókè lókèrè jù kò tẹ́ tó mọ̀ lóòjọ́ tọ́bi wàjà àlàlákùn sámù àwọn àbùsọ̀rọ̀ wà àfọ̀ ìdá ọlọ́wà ní afúnyín ní sámù àìsí ìgbọ́rọ̀ nígbà tó ní ẹ̀ẹ́dì ilé mọ̀ kẹ́kẹ́ ẹ̀ẹ́mọ̀ tó yàtọ̀ sósì ìgbóyà lè ń gbọ́rọ̀ wọ́n afúsọ́ọ̀rọ̀ afúnyín lójú na wọ́n afúnyídà ni nígbà ọya, wọ́n bí wa jáde ẹ̀rọ ọ̀yá làwa ń dá kan mọ̀ à ń dá ọ̀fun mọ̀ yàtọ̀ sí òsì látara àwọn ìpele ìpele tọ́lọ̀ ní òun dá wa lórí ẹ̀ náà ni bàbá kó ń pele kan pele míì nígbà tọ́lọ̀ bá sọ́nà wàá dá wa sáàmù àlágbára fún wa ṣe tọ́lọ̀ bá sọ́nà oní ọ̀pá ọlẹ́ni ìkọlápọ̀kún mi zọ́àf ọlọ́run ló dáyé látara zọ́àf ọlẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wá gbogbo ẹ̀rẹ́ ṣe fún mi bá zọ́àf kó wà lẹ́yìn kúrò nígbà ọ̀lẹ́

tí ẹ̀sìn kà fún tó sì pàtàkì àwọn àbá pé ìgbà ọlá alẹ́ pé ìgbéyàwó gbà ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnu wọn kò lórí wípé ní ṣé ẹ bá kọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìgbà ọ̀dọ́ nu ó bẹ̀rẹ̀ ẹ sì rí pé ní àsìkò tí ọmọ sábà máa ń bà lága pàápàá jùlọ ọkùnrin lásìkò gbà yín náà anígbà wo ló wá parí ọ̀pọ̀lọpọ̀ àbá lọ lórí pé ní

kọ́lá rọ́bì awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. ọlọ́run tó wá kọ́ mọ ogójì ọdún ìyẹn pé ogójì ọdún nígbà bá a lè sọ pé ọ̀dọ́ tí ó parí ẹ̀wàrí láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogójì ọdún yìí àwọn àsìkò tó pàtàkì ni ìgbà ọ̀dọ́ ni téèyàn gbọ́dọ̀ fi ṣe nǹkan takuntakun tó jẹ́ pé ní yóò lámì nígbèsè ayé rẹ̀ torí pé àsìkò yìí ní àná ọ̀tọ̀ nínú ẹ̀sìn gan ẹ̀sìn kà fún ìlànà ìgbà Muhammad sọ̀rọ̀ sọ́ndọ́ tó ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kẹ́kẹ́ ní ìdìtẹ́nìmù hamsan hamsin àwọn nǹkan márùn kan opportunity ni kí márùn mi tó ṣẹlẹ̀ márùn tó jẹ́ opportunity ni ìgbà ọ̀dọ́ rẹ̀ tètè fi ṣe tó síwájú ọkọ tó dàgbà bákan náà àdúrà ọ̀rọ̀ sọ́lá nínú àdìsí mi ó sọ fún wa pé látàzó lùkọ́dàmọ̀ àbùdí ìyàwó ìyàmọ̀ hàfà ìyítàlá àrùbà anábì ní ọmọ èèyàn ẹsẹ̀ rẹ̀ ní gbòkò níyẹ̀ tí ó wà níbi tí ó wà títí tí ìdáhùn ìgbà ọ̀dọ́ rẹ̀ fíìmù abúláwò níbo ló lò sí ìyẹn pé wọ́n béèrè gbogbo ìjọ rí wa lọ́wọ́ wa kí la fi ṣe ṣùgbọ́n ìgbà ọ̀dọ́ ní àná ọ̀tọ̀ wọ́n tún béèrè òun pé kí lọ́ọ́ fọ̀dọ́ ẹ̀ ṣe ìyẹn ní ó jẹ́ nǹkan pàtàkì tabarọ́dọ̀ yóò sì jẹ́ nǹkan tó dá tabarọ́dọ̀ tó dúró déédé níbi ẹ̀sìn ọlọ́run ọba anábàbùsọ̀rọ̀ sọ́lá nítorí lẹ́nu hadith al-Bukhari

lórí ìmọ̀ ìṣẹ̀tọ́ ọlọ́run ọba wọn bá lè kí ọlá a mọ̀ pé ní àsìkò yìí gan àsìkò tọ́lọ́run bá sùpánà wàtàlá tó fẹ́ ká ṣiṣẹ́ takuntakú ká fi ṣe ọ̀nà tọ́lọ́run bá sùpánà ni ìyẹn ló pé ní a tó rí pé nínú ìtó jẹ́ ẹ̀sà àsìkò náà ni pé gbogbo èèyàn ní máa ń wù torí pé òtí ìlágbára láti ṣe àgbàlagbà gẹ́gẹ́ tó ti kú onígbé ọ̀dọ́ tọ́bálásìkò olówó ẹ̀kọ́ padà sí jù lọ́la lùpọ̀ ọ̀dọ́ ni ẹnìkan náà ìjọ̀gbọ́n sọ pé ní ewu sọmídà ìyẹn pé gbọ́ ọ̀dọ́ mo lọ bí mo bọ̀ mo gòkè mo bọ̀ ṣùgbọ́n nígbà tí ogbó ti dé wọn ò lè ṣe mọ́ nígbà tí kálukú máa ń nífẹ̀ẹ́ náà nìgbà ọ̀dọ́ ìyẹn náà ló fà bí ẹgbẹ́ nítorí ọba sọ́nà wa sàálà tó bá fi ọmọ àlùjẹ́nà sáàlùjẹ́nà kọ́nà kó ṣe wá àlùjẹ́nà ọlọ́dọ̀ ọ̀dọ́ ni ó ṣe wọ́n ìlànà wà sọ́lá ní sọ́nà àdìsí rẹ̀ kan ọlọ́lọ́ ni èèyàn àlùjẹ́nà máa gbádùn ẹ máa wà bẹ́ẹ̀ ṣe wà yíwà látàrímọ́n ẹ̀ níbi arúgbó ọ̀dọ́ náà ni ẹ máa wà bákan náà wà sọ́nà wa sàálà nígbà tí ń

àwọn ọ̀dọ́ làwọn ẹgbẹ́ gbà fún jù lákọ̀ọ́kọ́ wọ́n ti ṣe takuntakun nínú ìsìláàmù yìí ìyẹn ló kọjá pé ní táwọn afá bá ń sọ̀nà wọn máa fẹ́ ṣe pé tàbí ẹ̀rọ kọ́ gbà fánilọ́ sọ́lá nínú àwọn ọ̀dọ́ ó ní Ali ibn Abi Talib mo sọ pé èmi àti la mọ ìfọn Ali láti mọ orípa rẹ̀ nínú ìsìláàmù yìí ṣe pé ní ó dúró ti ẹ̀sìn gẹ́gẹ́ ti ṣe dáadáa tí ẹ̀sìn bákan náà ó pé ìka kó tó wá di àgbàlagbà ètò bá di ọ̀dọ́ yìí ló bá di àgbàlagbà torí pé wọn a máa pánú olùwé ọ̀kẹ́ man ala shay'in man ala shay'in shaba alayhi ìdí ẹ̀ bá ṣe ń gbọ́ ọ̀dọ́ rẹ̀ náà ni man sábà ń bá darúgbó ìyẹn ló bá lè ń gbọ́dọ̀ fi àsìkò yẹn ṣe àwọn nǹkan tí ó dáa inú àwọn ọ̀dọ́ láyé anábíà mùsùlùmí lọ́sọ́lá láti pẹ̀lú àwọn ah, ti takuntakun oní ẹni mùsùlùmí àbùkù nàmẹ́yìn kọjá lọ tí ṣé pé ní bá bá ní ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ tọ́ka sí pé àǹbábádọ̀ nínú Islam náà ni musa ọmọ ọ̀mẹ́rì anábà mọ̀ṣúlọ̀ sọ́lá orí ní ọ̀dọ́ tó dúó dédé ó sì rántí ara mọ̀dínà pé yá wọn lọ kọ́ wọn lẹ́sìkì tó dáàrin wọn ló kọ́ ẹ̀sìká láti lọ sí ìjírá láàrin ọdún kan tí mọ́sáàbù débẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó lógún ó ti pẹ́ ìsìláàmù ka ìsìláàmù ti pọ̀ lọ́dọ̀ ara Mẹ̀dínà iná lójú kòkòrò wọn ti pọ̀ pé ní anábì yìí kó mọ bọ̀ wa kó ṣe ìjírá wa kó ń kó olùmọ́kà tí wọ́n ti ń dà láàmú bákan náà láàrin Usama tó múlẹ̀ fẹ́yì ọ̀dọ́ lòun náà tó yẹ

kátó abdullahi bin abbas tó jẹ́ ọmọ ń kó ànábì wa mùsùlùmí sọ́lám tó ẹgbẹ́ láti kékeré ànábì ti ṣàdúrà ń kó ti bá ọ̀dọ́ tí ó dúró dédé lẹ́ni ànábì ṣàdúrà fún àlá ó mọ̀fà sọ nínú àwọn àfáàní ọ̀sọ̀ hábà nínú ọ̀tọ́ gba àdìsí tó pọ̀ àwọn mẹ́sàn abdullahi bin abbas ọ̀dọ́ ni ọgbọ̀dọ́ ẹ̀ tó ti dúó tẹ́sùn bákanáà ni abdullahi bin umar kìí ṣe ọmọ umar rọ́díọ́lá àlùhùmá ṣe pé ní ìmọ̀ ẹ̀sìn owó alọ́dọ́ rẹ̀ ó ti dúó ti súnà nínú muhammad sallallahu alaihi wasallam ẹni abdullahi ọmọ umar àwọn èèyàn mọ̀ nínú sàábà ipa ìdúó ti súnà náà bì gán ṣe pé ní kódà ètí òpin dandan fún wa kódà ìbá níbi iṣẹ́ níjọ́ ọmọ ènìyàn òun ló fẹ́ ṣe bí anábà sọ́lá yóò ti ṣe bákan náà Abdullahi ibn Amr ibn Aasi rọ́jà lọ àrùn òun tẹ lọ bá níbi ni ànábì ní kí n máa gbà nínú àwẹ̀ ànábì ṣàlàyé àwẹ̀ tó gbà fún ó ní mo lè gbà jù bẹ́ẹ̀ lọ ó ní mo lè gbà jù bẹ́ẹ̀ lọ bá níbi ní ṣàlàyé mo lọ́nà ó lè lè jù bẹ́ẹ̀ lọ kótó ti pé ní ànábì wa sọ fún pé ní àwẹ̀ tó dáa jù làwẹ̀ Dawud tó bá gbàwé ọjọ́ kan kọfíjọ́ kan lẹ̀ tó bá gbàwé ọjọ́ kan kọfíjọ́ kan lẹ̀ ó ní sáwẹ̀ mo gbọ́n gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó lágbára tó bẹ́ẹ̀ ti tọ́lọ́ ó ní mo fẹ́ máa ka Quran bó ni kí n máa ka ànábì ni mo parí Quran kan lẹ́ẹ̀kan lóṣù ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ mo parí méjì lẹ́ẹ̀kan lóṣù àyíké ìjọ mẹ́ta ni arákùnrin yóò parí kùránì kan láti gbọ̀ ọdún ẹ̀ oníkó ṣe ṣe tó ń dàgbà ìgbà tó ń dàgbà gan sagaradé ara fẹ́ kọ́ láti ṣe ṣùgbọ́n ànẹ́bí ló ń gbádé òyìn iwájú rẹ̀ òun ò fẹ́ yẹ̀ lórí rẹ̀ mọ́ kí la fẹ́ lómi rẹ̀ mọ́ ipa táwọn ọ̀dọ́ ti kún nínú ìsìláàmù yìí ẹ̀rí káwọn àwọn àfáàbùl káàf tọ́nà ọba wa tààlà tó ròyìn wọn fún wa kí lọ́rọ́ ń pè wọ́n ọlọ́ni ọ̀dọ́ ni wọ́n

wọ́n ni man fa'ala hadha bi alihatina ta ló ṣe léyìí pẹ̀lú àwọn òṣàwá ta ló fáwọn òṣàwá yìí iná òlàmínà zalimin alábòsílẹ̀ tó ṣe léyìí o ẹni tí ó dánú wọn kí ló sọ jẹ́mọ́ ó ní sẹ̀mí ìnà sátán yadhkuruhum tó kó mẹ́ńṣẹ̀ àwọn òǹsáwà iláburú yòkọ́lù láwọn Ibrahim tọ́pẹ̀ ní Ibrahim ẹlọ pé kó mẹ́lẹ̀ kó ní ó fa àwọn òǹsáyé kí náà bẹ́ẹ̀ ló mẹ́jọ mọ́ alẹ́bíwá Ibrahim alẹ́sàlám lásìkò yìí ọ̀dọ́ ni òun náà rẹ pé ní ó ṣe àwọn ẹsẹ̀ dáadáa tó pé sí tawhid ó fẹ́ sin ọlọ́wọ́ bàká ilé ìfihàn pé ní àsìkò yìí àsìkò tó ṣe pàtàkì ní tí a gbọ́dọ̀ mójútó tá a gbọ́dọ̀ fi falẹ̀ torí pé tí dáadáa kan bá ń ṣẹlẹ̀ láwùjọ kan tí dáadáa kan ń ṣẹlẹ̀ láwùjọ kan o bàbá ti rágbàlagbà mẹ́ láàárọ̀ ọdún mẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ náà gbé lárugẹ jù àgbàlagbà ni wọ́n fún ẹni kọ́sọ́ ní ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ṣùgbọ́n ọdún ó pọ̀ jù bákan náà tí kejì bá ń ṣẹlẹ̀ jàmá tẹ́rù báyìí lọ rọ́ọ̀bù lẹ́sìn ó tó kẹ́ tó mọ́lẹ́ ní tó pé

kọ́wọ́ pé sọ́run lè ní lánàá tó tọ́ torí pé àsìkò yìí tó bá bọ́ ọmọ lọ́wọ́ ó lè mọ́ lè rí já padà mọ́ tó bá ti dàgbà tó wá fẹ́ dáadáa tó yẹ kó ṣe lásìkò yìí ó lè má rí ṣe mọ́ àmọ́ ṣe àmọ́ ṣe ìṣàlá ìṣàlá lọ̀pọ̀lọpọ̀ ń sọ tí dáadáa ti wà láti ṣe fún bákan náà ẹni tó ń ṣaburú náà tó náà tó ń ṣaburú tí ò bá sílẹ̀ ó yẹ pé tí ó padà a sọ

bákan èyí tí ò ti jọ́dọ̀ ń kọ́ ó gbọ́dọ̀ mójútó kí ni ẹkọ́ ṣe kó tó di ọ̀dọ́ kó ló takú mọ́ lọ́wọ́ ìyẹn lẹ̀ fífi sọ fún wa pé ní a gbọ́dọ̀ máa kọ́ ọmọ wa ká tó bàlágà ni àbíbàbọ̀dọ̀ sọ́lá ó ní múrù àwòládà fún mi sọ́lá àti wọ́n mi sábọ̀rì ẹ máa fọmọ yín láti ká máa kírun nígbà tó wà lọ́mọ ọdún méje wọn àti ìdàgbàǹgbà wọn àti ìdọ̀dọ́ fàtẹ̀rùbùhùn àlẹ́ ìhà wà ń bẹ àṣẹ bákan ẹ máa lù wọ́n ẹ máa mọ ọmọ ọdún mẹ́wàá tí wọ́n bá kírun ọ̀fáàrí kò bẹ́ẹ̀ náà ń fi mọ̀dọ́ jẹ kẹsì sẹpẹ́rẹ́tì wọn níbi ibùsùn kẹ́hìn máa sọ̀kọ̀ bá bí lọ tó bá jẹ́ ọkùnrin àti obìnrin kí ni ẹ̀sìn sọ fún wámi kọ́mọ tó di ọ̀dọ́ kọ́nà tó gbé máa ń tí ò dáa kádẹ́sìn tó dáa kọ́ kákọ nírun kákọ láwẹ̀ àtàwọn nǹkan tí ó yẹ kí ó máa ṣe bákan tó jẹ́ ani ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ kéwú ni àbí ilé ẹ̀kọ́ òwe ojúṣe wà fáwọn náà lẹ́yìn pé ní àwọn ọmọ tó wà lábẹ́ wọn bóyá ọmọ kéèké ni ẹ gbọ́dọ̀ ẹni tó yẹ di ọ̀dọ́ àwọn tó ń rí àwọn ọ̀dọ́ tó yẹ pé ọ̀dọ́ náà lábẹ́ tí wọ́n á mọ ojúṣe tiwọn náà tó yẹ kí wọ́n ṣe fún wọn. bákan náà àwọn tó tó bá ti gbé yẹn sí ipò kẹkẹ àwọn ojúṣe ni kò yẹn ìyẹn ló fà dé pé ní ipò ṣòro dùn torí pé kèé ṣe pé iyì ibẹ̀ àpẹẹlẹ ibẹ̀ nìyẹn máa ń dùn nítorí pé ojúṣe tó bá mọ̀ ojúṣe ṣe tóbi tó ni kò ní nínú ojúṣe wọn náà ni pé àwọn ọ̀dọ́ ẹ gbọ́dọ̀ mójútó wọn ètò ṣe fún wọn ẹ gbọ́dọ̀ ṣe fún wọn ẹ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أيها الأخوة sin gẹ́gẹ́ bí àtẹ́sí lára ẹ̀fún wa nípa ipò tí ìjọ́dọ̀ wà nínú ẹ̀sìn yìí àyíkò tí ẹ̀sìn gbé wọn sí ẹ̀ǹkẹ́ kálukú wa náà mọ rírì ipò yìí kí á sì ṣe takuntakó láti gbé àwọn ọ̀dọ́ síbi tó yẹ kí wọ́n wà káwọn ọ̀dọ́ náà ti gbéra wọn síbẹ̀ torí pé ní táwọn ìjọ̀kan bá fẹ́ bàjẹ́ ní tó kọ́ bàjẹ́ ń bẹ̀ ní àwọn ọ̀dọ́ rẹ̀ àwọn ìkàtọ́ àríláàrí láwùjọ wa lẹ́ni nínú tí ń túnwẹ̀ wípé ní àwùjọ rí ń bàjẹ́ ni torí táwọn tó jẹ́ òpó tí wọ́n mú àwùjọ dúró tó lókunlá láti jíṣẹ́ láti jẹ́ gbé àwùjọ dúró ibi ìbàjẹ́ láti rí wọn ọ̀pọ̀lọpọ̀ báyìí ó máa mutí báyìí ó máa àìdá báyìí máa ṣe dìná tí gbogbo aná tí ò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa eléyìí fi yẹ pé ní àwùjọ aburú ti ń ṣẹlẹ̀ síbẹ̀ àwọn táwọn àwọn tó jẹ́ òpó àwùjọ tẹ́ dání ibi ìbàjẹ́ ibi àìdá láàfin rí wọn bí a rí wọn níbi tẹ́tẹ́ bí a láì níṣẹ́ yá ni wọn bá máa káàkiri lọ́wọ́ àwọn èèyàn yóò bá ti tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ olè jíjà náà ni eléyìí fi hàn ní ipò táwa wà ọ̀dọ́ wà láwùjọ lẹ́ni ó yàtọ̀ sí báwọn ẹni ìṣíwájú wa bí wọ́n ṣe wà torí pé ní àwọn ẹgbẹ́ tẹ́sí ọlọ́run bákan náà ọ̀rọ̀ títí ń ṣẹlẹ̀ lójú gbogbo wa tọ́ òbí náà rọ́mọ rẹ̀ tó ti di ọ̀dọ́ ṣùgbọ́n ní ni àwọn lè lágbára àwọn ò ká awọn bákan àwọn aláṣẹ wa àwọn náà ó ń ṣẹlẹ̀ fáwọn náà rí gbogbo eléyìí ó túmọ̀ sí pé ní ipò tí a wà láwùjọ kìí ṣe ipò tí ó yẹ wa eléyìí mọ ojúṣe wa nínú àwọn wa òun náà ní ká mójútó nípa ipẹ́ ní àájẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn àájẹ́kọ́rọ̀ ẹ̀sìn kí ó jẹ́ nǹkan pàtàkì sáágbélé láàrin àwọn ọ̀dọ́ wa torí pé ẹ̀sìn náà làkọ́kọ́ ẹ̀sìn ní mọ́tún gbogbo nǹkan ṣe ẹ̀sìn náà lọ́wọ́ wa subhanahu wa ta'ala yóò kọ́ béèrè lọ́wọ́ alọ́jọ́ gbẹ̀dẹ̀ àìkèyàmọ̀ ọ̀run làákọ́ gbogbo ń tá bá ní láti wá ọ̀run lọ subhanahu wa ta'ala oníwàbùsẹ̀bì fíìmù àtàkà lọ́ àkìrọ̀ gbogbo tọ́lọ́ ń bá fún ẹ fi wá ọ̀run fi lé ọ̀run fi lọ́jọ́ gbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀ wàlà sáǹsà àná fún ìbákamínà dúnìyà bákan ìpín táyé náà ká gbàgbé àkáwọn ọ̀dọ́ wa lẹ́sìn ẹ̀rí wọn lẹ́sìn ìyẹn náà ló fà bẹ́ẹ̀ pé ní ẹni tó náà wà nípò ọ̀dọ́ ó bẹ̀rù ọlọ́run ó mọ̀ pé ní àfikún wa ta'ala ó gbé ni torípẹ́ lórí ìfẹ́ àsìkò tá lágbára náà ní ẹ̀yẹ ká jayé kí ló bá ti kọ́ ṣe kó lè yàn pé ìtọ́ lọ́run fi ṣe yẹn la fi máwọn àpèjúwe àwọn ẹni ìṣíwájú wa wá tẹ́pẹ́ tá ní ká máa kà tó pọ̀ ní dáadáa mọ́ látara wọn nínú àwọn sọ̀hábà nínú àwọn àfẹ́ẹ̀sì àfẹ́ẹ̀sì míì ó ti dàbà ó bẹ̀rẹ̀ sí ó ti di fásiwá ó ti dàbà àti gbogbo ẹ̀rọ káàkiri kò ju twenty two years lọ kò tí twenty three years lọ ẹwà àlìmọ́mù náà wẹ̀ rákòtòlá àlè gbogbo bó ti dáàbà káàkiri àgbáyé tó kọ tí láti gbogbo wa mọ̀ ẹ̀rí gbogbo ọjọ́ orí rẹ̀ náà tó fi kó láyé forty six ni gbogbo láti ìwé ẹ̀ ló ti bẹ̀rẹ̀ dáadáa wọ́n ọjọ́ rẹ̀ lé ní kí ni wọ́n náà fi gbèsè ayé tiẹ̀ ṣe ṣé gbóhùn nìkan lọ́mọ fà káàkiri ṣé nìka lọ́mọ mu káàkiri sówó oríta lọ́mọ gbà ní sọ́ǹkìrun déédéé ẹ̀sìn ọlọ́run wá ń kọ́

àwọn náà ń lajú ní àìpéyìn lọ́làjú nínú ẹ̀sìn tí ẹ bá ń ṣe tí ò dá ìyẹn tó lajú ìranù ni yóò ìgbésí ayé ẹranko ni ìgbésí ayé kèfèrí ni kéèyàn mọ́mọ́ tó lọ́hùn kó máa tẹ́ lọ́hùn ọlọ́run ní alẹ́ bí náà kábàrù àwọn kèfèrí yàtọ̀ máa tàhùn àwọn náà kàmá ń gbádùn wọ́n ti wọ́n wàyà kùlù náà kàmá tó àkùlẹ̀ lànà hàn àwọn náà máa ń jẹ náà máa ń mú tí ò sí kankan tí ó kọjú wọn tẹ́sí agbọ́dọ̀ wọn àmọ́ lábẹ́ wa agbọ́dọ̀ wọn nọ́mbà kí ni wọ́n ń ṣe kápẹ̀ wọ́n ti bí ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe ni láàánú lẹ́ni ara àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan náà tó fẹ́ ṣe tọ́lọ́ àwọn òbí wọn tó gbogbo tí wọ́n ni ó lè nú ẹ̀sìn wọn lọ lọ gbé torí pé ìgbésí ayé tó fẹ́ rìn kò dùn mọ́ gidi ọ̀pọ̀lọpọ̀ òbí náà náà fàtà àwọn ọ̀dọ́ fi ń di jọ́bí wa lẹ́ni tó bá pọmọkùnrin bí bá gbẹ́sì yé pé aṣọ́wọ́ gbọ́dọ̀ máa wọlé agbọ́dọ̀ máa wọlé lẹ́sìn wo lọ́lọ́ gbà wá ṣùgbọ́n tí bá ń jó ṣàkùṣàkù káàkiri àdúgbò tó náà gbọ́ ọmọ rẹ̀ ń ta ìgbà náà pé ọmọ ń eléyìí ò bá wa ká tọ́ wọn ẹ̀rí ìdí òtí wa lọ́wọ́ tó kéré gẹ́bí ọlọ́ba sánà ọ̀tálá ti sọ fún àní alukọ̀rán kún yá yọ lẹ́dínà ámànù ẹ̀yìn tẹ́ gbọ́nà ọba gbọ́ kú àǹfúsàkùn àlékùn náà rọ̀ ẹ̀ṣọ́ ara yín ẹ̀ṣọ́ àwọn ará alẹ́ yín náà ará alẹ́ yín náà làwọn ọmọ tá a kó sí yín lábẹ́ ẹ̀ṣọ́ wọn bí ìyá náà wàkúndò ànáàtò àlìṣìjárọ̀ ẹ̀rí wọ́n wà lábẹ́ wa ká sọ́ra wọn kí wọ́n má jẹ́ ọmọ náà bákan náà nínú àwọn ojúṣe tí a tó fi tó àwọn ọ̀dọ́ ṣe láwùjẹ jọ ètò kan àwọn olùrere náà wà ń bẹ̀ kẹ́ bá mi sọ àwọn àfẹ́sìn káwọn náà bẹ̀rù ọlọ́run ká pé àwọn ọ̀dọ́ ti fi tó dáa kẹ́sì tí ń jẹ́ sí ọlọ́run àwọn kọmọ pàjá lọ́bọ̀ fún wọn ọ̀dọ́ mi náà fẹ́ ṣe gbọ́nbọ̀n mi na darí àfirọ́dọ̀ lẹ́kùn ní ọjọ́ ẹsẹ̀ ṣe ọlọ́ ẹ̀yọ́ sì gbé síra ìgbé kó mọ jáde káàkiri kó lè mọ jáde lọ káàkiri kò á ní padà wúlò fẹ́ ṣeun náà mọ́ torí pé ni à ń ti aṣọ ọlẹ̀ ní èyí tó máa ṣe káàkiri nu fẹ́lá náà ń fa tòtò bá káàkiri yóò sì jọ́dọ̀ àsìkò tó yẹ fẹ́ tó yẹ kẹ́pẹ́ sí tí ń jẹ́ sún náà lẹ́bi gidi nǹkan míì ni wọ́n lọ pẹ́ sí àwọn olùrẹ́ni eléyìí náà ṣe pàtàkì lọ́dọ̀ tiwọn náà pé tó bá fọmọ sọ́dọ̀ yẹn ó ti dààmú ẹ̀nà sí kó pé síbi tọ́lọ́ ọba ní torí kọ́ ọlọ́ọ̀ba sùpánù àtàlá yóò bi àwọn náà pé alánàlẹ́bí náà ọlọ́ọ̀ni àá àwọn tá a rántí ni ní tí wọ́n sọ nítorí pé ni iṣẹ́ tí àwọn náà gbà bákan náà àwọn olùrẹ́ ni tí wọ́n ń kọ́yàn lọ́nà nínà bóyá bí iṣẹ́ ni ẹ̀rí bóyá bí iṣẹ́ ọwọ́ kámẹ́lì fẹ́nìkan là ń kọ́ wọn gbogbo ọmọ tá kó sábẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọ láti di ọ̀dọ́ káwọ́ òní wọn káwọ́ wà wọn pé tó bá ti ṣe ń tí wọ́n fẹ́ o ti tán náà nìyẹn àbí ń ṣàìdá ọ̀nìjẹ́kóbi rẹ̀ mọ̀ nígbà tó ti kó wá lọ́dọ̀ rẹ̀ ó ti ti wọ̀ lọ́dọ̀ náà ṣùgbọ́n ọ̀gá

ẹ̀rí kọ́dà wọ́n ti láwọn ní mínísírì kan fọ́rọ̀ ọ̀dọ́ ṣùgbọ́n ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀rí nínú tí wọ́n máa mójútó lọ́rọ̀ ẹ̀sìn wọn kájẹ pé lu ayé ń kálukú ní mójútó lọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ kò sí tó tẹ̀jọba ọ̀rọ̀ ayé ń kọ́ kí wọ́n máa mójútó kan fún wọn níṣẹ́ ẹ̀rí kan máa ń lò wọ́n síbi tí ò da ṣùgbọ́n gbàtí yẹn náà kọ́ mọ láwọn èèyàn lọ́wọ́ gbàtí yẹn náà ragbó fáwọn èèyàn tó pé àwọn ni ó ṣe tiwọn nígbà tó bá fẹ́ dìbò yàn wọn gbogbo eléyìí ní ti ń bọ àwọn ọ̀dọ́ jẹ́ ni kí fún wọn ní nǹkan tó ká fún wọn níbẹ̀ kó dàbí jẹun kéré torí pé kò kọ́ sẹ́kẹ̀ tó bá fi jẹ́ halali alóba ọ̀gá sọ́lá ó nílẹ̀ àyà kúta ahadukum habla kẹ́ni kọ̀ọ̀kan mú okùn fàyàtẹ́tì kó wá lọ sẹ́jì núgbó fàyàkúfà lọ́wọ́ bí ìwàjà kó a máa tají kó jẹ́ ajẹ́gìta káyọ̀láwò èyí lóore fún jùmìnà àyẹ́tàlà náà yóò kó máa tọrọ lọ́dà àwọn èèyàn lọ yóò kó máa lọ sí pèsè láwọn kan lọ torí báwọn ni a ń ṣe tí wọn kábà máa fún wọn lówó kan wọn fẹ́ra gbó no yíò nǹkan ní Islam fẹ́ káfíṣẹ́ léèyàn lọ́wọ́ ni èyí ń dájú kó máa lọ béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn lọ àtọ̀ rúhu àwọn mọ̀nà rúhu wọ́n fún ni àbọ̀n fún ẹ̀rí nítorí ojúṣe tiwọn náà nu ẹni tó bá fẹ́ hùwà tí ò dánú wọn káfọ àwùjọ mọ́ ìwọ oníwọ̀kú wọn ni ó ní ìsọkúsọ nu wọn ni ó ní ìgbọ́kúgbọ́ ni àwọn

ẹni tó náà jọ́dọ̀ lórí ara rẹ̀ òun náà lójúṣe kí kálukú mójútó ara rẹ̀ torí pé àsìkò yìí àsìkò tó lágbára ní àsìkò tá àti ọ̀dọ́ ń ṣe fẹ́kú ṣe ni tó ẹ pẹ́lú mi ń wakọ ìwọ̀kú ọ ní gbogbo táǹsọ̀ yàtọ̀júwe rẹ̀ à ní gbójú lókè ká tó mẹ́rin ìtọ́ káàkiri àwùjọ ni ṣùgbọ́n wa ká mojúṣe wa nínú ẹ̀sìn yìí ẹni tó jẹ́ àfà kó mojúṣe rẹ̀ ẹni tó jòbí kó tó wà ń pọ̀ ọ̀dọ́ kó nà mọ ojúṣe rẹ̀ látara ilé láti rí èso dáadáa láwùjọ wa pé pé táwọn àgbàlagbà táwọn bá tiẹ̀ nírò orí tó dá àwọn ọ̀dọ́ ni wọ́n ṣe nǹkan ó síbẹ̀ lo àtòkò rẹ fún ìwọ lọ jòkó àtọmọ fún ọlọ́wọ́ ni kí ló ní kọ́dọ̀ ọmọ lọ jòkó sílé tó bá ti dàgbà ẹ̀rí pé ní àwùjọ ọmọ ìdàrú ni kọ́nà fàánà wátàálá kó sàánú wa kó bá fún àwùjọ wa dé ṣùgbọ́n àwọn nǹkan mọ́jẹ̀mú tí ó tún ṣe lára rẹ̀ náà ní tí à ń sọ yìí kọ́nà fàánà wátàálá kó fi àti kò ń gẹ dáadáa láyé àti lọ́jọ́ mẹ́ta àti àmọ́ kó ṣe wá lọ́mọ àlùjànnà kó mẹ́ ṣe wá lọ́mọ náà ọ̀sọ́lọ́wọ́ wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in